ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọbásanjọ́ ó mà ti tú àṣírí ńlá lórí awuyewuye tó gba ìgboro pé òun àti ààrẹ bọ́lá ahmed tinubu wọ́n ṣe ìpàdé ní ọjọ́bọ̀ ìyẹn tọ́ọ̀sì ìkẹta yìí ní ìlú abẹ́òkúta níbi ayẹyẹ ọgọ́rin ọdún eighty years birthday ti kábíyèsí aláké ilẹ̀ ìgbà ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ti bọ́lá ahmed tí olóyè olùṣègùn ọbásanjọ́ sì ní òun àti tinubu kò ṣèpàdé o àti pé òun ò bẹ tinubu pé kó fún òun níṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé jáde nínú fọ́nrán fídíò kan tó gborí ẹ̀rọ ayélujára ìní wọn ti ní Ọbásanjọ́ àti Tinubu wọn pàdé níbi ayẹyẹ ọgọ́rin ọdún Aláàfin ilẹ̀ Ẹ̀gbá nílùú Abẹ́òkúta tí wọ́n sì ní níkẹ́ lọ́básanjọ́ ń bẹ Tinubu pé òun ti ṣetán láti ṣàtìlẹ́yìn fún un ṣùgbọ́n kó bóun wá àwọn iṣẹ́ àti àwọn ipò nígbà tó ń fèsì Ọbásanjọ́ nípasẹ̀ agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínyẹmí ó ní baba ńlá àròyìn ẹlẹ́jẹ̀ ni ó ní lóòótọ́ òun lọ síbi ayẹyẹ ọgọ́rin ọdún Aláàfin ilẹ̀ Ẹ̀gbá ṣùgbọ́n lòun àti Tinubu ò tiẹ̀ fojú ríra débi páwọn yóò sọ̀rọ̀ ó ní ayẹyẹ náà ibi ètò tán ṣe ní ṣọ́ọ̀ṣì lòun lọ òun kò lọ síbi ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu tí wọ́n ń pè ní reception ó ní fídíò tí wọ́n ń gbé jáde níbi tóun ti ń sọ fún Tinubu pé tó bá ní iṣẹ́ fún òun kó fún òun níṣẹ́ ó ní lásìkò tí Tinubu tó ṣàbẹ̀wò sí òun ní ilé òun lásìkò tí ètò ìdìbò gbogbogbò ń bọ̀ ìyẹn ní ọdún tó kọjá ó ní làwọn máa ṣàwàdà náà ó ní lọ́jọ́ Tinubu dé lóun lábẹ́òkúta ó ló bóun tóun ta ọpọ́n ayò ó ní Tinubu bá bóun ṣàwàdà pé ah bàbá ní wàásìkò ilẹ̀ ń tọ́pọ́n ayò Ọbásanjọ́ ní ìyẹn ló jẹ́ kóun fún Tinubu lésì náà lọ́jọ́ náà wípé àá nígbà tóun ò níṣẹ́ ló jẹ́ kóun máa tayò bẹ́ẹ̀ àti pé Tinubu bá níṣẹ́ fóun ó fóun ò òun ṣetán láti bá ṣiṣẹ́ òní fídíò náà làwọn èèyàn wá ń gbé kiri báyìí láti dàbí gbà pé àwọn ṣẹ̀ṣẹ̀ jọ pàdé ni àti fóun tọrọ iṣẹ́ lọ́wọ́ Tinubu tó sì ní láíláí òun kò wáṣẹ́ lábẹ́ Tinubu tàbẹ́nikẹ́ni o tóun ní ti tóun báyìí tó sì ní tí àwọn ọmọlẹ́yìn Tinubu tí wọ́n bá ń wá iṣẹ́ tí wọ́n wá síwájú o ìṣerú òun yìí lòun yóò máa ṣiṣẹ́ lábẹ́ Tinubu tàbí lábẹ́ ẹnikẹ́ni.